وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته akan ada semua nikpa al-jihad di jauh tujuan dari Allah. Al-jihad jika diselai saju lahu qarar kalau mau kita boleh mencucuk nínú àwọn ọ̀ràn yẹn rẹ̀ òun náà ní ọ̀ràn tó yìí náà ẹni tí ọ̀rọ̀ ti àkún èyí tí ń jẹ́ jihad ọgbọ́dọ̀ jẹ́ ẹni tí ń gbọ́rọ̀ sí aláṣẹ àwọn òmìnir lẹ́nu ọgbọ́dọ̀ gbọ́rọ̀ sí aláṣẹ àwọn òmìnir lẹ́nu ètò wọn ni kò ṣe ọgbọ́dọ̀ ṣe ibi tí wọn ni kò dúró sí ọgbọ́dọ̀ wà ibi tí wọn lọ gbọ́dọ̀ rìn sí ọgbọ́dọ̀ rìn ní gbèrígbèrí ibẹ̀ nítorí pé tá a bá lọ jagun tá a wà kọ́ra wa pé ọ̀ràn yẹn ní ká lẹ́kọ̀ọ́ kò sí bá ti borí ogun èyí sì mà pé nínú ogun ìtànàbí Muhammad sallallahu alaihi wa sallam jẹ́ àti òun náà ló gun ọ̀ṣẹ̀ ogun ọ̀ṣọ̀dù yìí anabi sallallahu alaihi wa sallam wọ́n fi apá kan nínú àwọn sàábé sí orí àpáta ibi kí wọ́n máa ta àwọn ọ̀dà lọ́fà wọ́n sì ní wọ́n gbọ́dọ̀ kó mẹ́ gbogbo owó ti léwu kí ọ̀rọ̀ ogun náà já sí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí la ní sẹ́kùn ni bàbá àwọn kèfèrí ló sì ń borí wa tẹ́ ìgbọ́dọ̀ kó omi jẹ́ wa wọ́n làbí wọn bá pa wa táwọn ẹyẹ balẹ̀ wa lórí tí wọ́n ń jẹran wa ẹ̀ gbọ́dọ̀ kó omi jẹ́ wa bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ṣùgbọ́n ìgbà tí àwọn ẹni tí ń tafa wọ́n rí pé ọwọ́ àwọn mùsùlùmí ń dun àwọn kèfèrí tí púpọ̀ nínú àwọn kèfèrí sì ti fi èrè fẹ̀. táwọn mùsùlùmí wá ń kó èrè ogun nínú dúkìá táwọn kèfèrí fi ilẹ̀ tí wọ́n sá lọ. àwọn ẹni tí ń bẹ lórí àpáta wọ́n lérò wípé àti borí wọ́n gbàgbé àtẹ̀dá nàbì sallallahu alaihi wasallam fi pa wọ́n. pé ẹ gbọ́dọ̀ kúrò níbi wà gbogbo bó tilẹ̀ wù kí àbájọ ogun ọjà sí pátákó àti anabi sallallahu alaihi wasallam ilé yìí lọ́wọ́ sọ àwọn mùsùlùmí tó ti ṣẹ́gun dẹni tí wọ́n ṣẹ́gun ó àwọn mùsùlùmí tí ń lé ọ̀dá lọ dẹni tọ́ta lé tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ọ̀ràn yẹn ló jẹ́ gbogbo ẹni tó bá kópa nínú jihad. kọ́ máa gbọ́rọ̀ sí aláṣẹ àwọn olùgbàgbọ́ òdodo lẹ́nu. torí pé jihad èèyàn kan kì í dáàjà àwọn ọmọ ogun ìní ìjà so bọ́bá wá débẹ̀ agbọ́dọ̀ sẹ́ni tí ń gbọ́rọ̀ sí aláṣẹ àwọn olùgbàgbọ́ òdodo lẹ́nu eléyìí jẹ́ ọ̀ràn yẹn àkọ́kọ́ ẹlẹ́kejì tarkul ghuluw agbọ́dọ̀ jalè agbọ́dọ̀ jí nínú èrè ogun agbọ́dọ̀ mú nǹkan kan mẹ wọn máa kójọ wọn máa kójọ lójú ogun wọn sì kó wálé bó ti ṣe wà nígbà wọn bá délé wọn wà pín aláṣẹ àwọn olùgbàgbọ́ òdodo yóò pín wọn pín fún ẹni tó lọ jagun tọrẹ sìnkùn lọ jagun tó sì lu ẹṣin fi jagun wọn pè fún ẹni tó rìn lọ jagun tó sì pé ẹsẹ̀ rẹ̀ náà ṣe fi ń rìn ló fi kọlù ọ̀tá lójú ogun òun náà gbà díẹ̀ àlàyé bí wọn ti pin ń bọ ọgbọdọ wa di kankan mẹ wa ma kana li nabiyyin an yaghul. ومن يغلل يأت بما غل يوم القيامة kọtọsí anabi kan láti dín nǹkan kan nínú èrè wù anabi kan ètò lè dípò pé wọn wá dín nǹkan kan nínú èrè wọn mẹ ní ọgọlọ bí ma ọgọlọ yẹ wọn gbogbo ẹ bá tilẹ̀ dín nǹkan nínú èrè yóò wà pẹ̀lú tó jìm kó bá ti jọ kọjá kéa ìwé wàhálà bá ọ tó bá fi lè dì kankan lójú omi ìgbà tí àwọn sàbẹ sọ pé lágbájá tí wọn pa ó kú oríire tọlọ ní kó kúkú ṣẹyìdì ànábì sọlọ lọ àti sọlọ ní ṣẹyìdì báwo ètò dí lójú ogun ẹ̀wọ̀n pé wàhálà rẹ̀ ń ba ní ìsinú sàárè kí ló dé kékeré kan ní torí ẹ ṣọ́ra fáǹdì nǹkan lójú o èrè ogun ọ̀gbọ̀dọ̀ sí nǹkan bẹ́ẹ̀ ẹ mọ̀ pé a nílò láti tírèèni ara wa gidigidi láti jẹ́ mùsùlùmí gidi tìrọ́pọ̀lọpọ̀ báwọn èèyàn ti dà lónìí bí ẹ bá jáfara wọ́n lè jí òǹkà gbé táwọn tẹ̀sí sọ nǹkan àní rẹ̀ torí ẹ̀ ojú báwọn yẹn ti dáhùn wọ́n lè máa fi wo èrè ogun wípé akúkú gbà lọ́dọ̀ àwọn kan ní bẹ́ẹ̀ bá mú ìlọlé kọ́kún tó pín ogun kọ̀tọ́ torí ẹ̀ eléyìí jẹ́ kẹlẹ́ kejì ọgbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn gbọ́dọ̀ sí kankan nínú èrè ogun. nínú tó tún jọra yẹn ọ̀nà ni alwafa'u bil aman. pípé ìfinilọ́kànbalẹ̀ àdéhùn ìfinilọ́kànbalẹ̀ tẹ́ ẹ bá bá àwọn kèfèrí ṣe ẹ gbọ́dọ̀ pé. nísìn àsìkò tẹ́ gbógun débì kan àwọn kèfèrí kan ẹ̀rú bá wọn wọn ni kí ẹ̀dá kò kẹsàn án jẹ́jẹ́ gbogbo ọ̀ràn lọ́wọ́ tẹ̀ bá ń bùkátà àwọn ó ṣe fún yín ẹ̀jẹ̀ káwọn fi ibi tí àwọn kẹfẹ́rí yòókù wá hàn yín ẹ̀yin náà wàá sọ fún tọ́ba ṣe bẹ́ẹ̀ atẹ́kọ̀ọ́ ẹ̀fọ́ wọn láyà balẹ̀ yìí pé ẹ̀ ní fọwọ́ bà wọn ẹ̀ ní fọwọ́ bà lábẹ́ àwọn àdéhùn láti ṣe wọn àdéhùn ìfiniláyà balẹ̀ àdéhùn àìfọwọ́bà lábẹ́ ẹni àdéhùn àní pààyàn ẹgbọ́dọ̀ fi àdéhùn. ọlọ́run bá ní yá iyọ̀ ẹlẹ́ni ẹ̀rọ ọ̀hún òbílẹ̀ ọ̀hún. ìgbọ́ràn ẹni yìí tẹ́ bá jọ ní agreement tẹ́ bá jọ sign contract tí ń bẹ láàrin yín àti ìyá kan ẹgbọ́dọ̀ pé ọ̀ràn ẹ̀ torí ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ yí àdéhùn tẹ́ bá wọn ṣe o ẹni tẹ́ ẹlẹ́ni fọ́ bá àlàáfíà rẹ̀ ẹ má sọ̀tẹ̀ ẹni tẹ́ mọ́ wá lè ká o nínú tó tún jẹ́ ọ̀ràn yẹn òun náà ni àtẹ̀bẹ́tù ẹ̀ńdẹ̀dà ká dúró sísìn nígbà tí ìjàmbá bẹ̀rẹ̀ títí dídí ìsán kó dúró sísìn lójú ogun eléyìí ọ̀ràn yẹn. èèyàn gbọ́dọ̀ sá mùsùlùmí kan gbọ́dọ̀ sá pàápàá jùlọ ọ̀ gbọ́dọ̀ sá fún kékeré méjì. wọ mùsùlùmí kan ọgbọdọ sá fún kèfèrí méjì mùsùlùmí mẹ́wàá ọgbọdọ sá fún kèfèrí ogún mùsùlùmí ọgọ́rùn ọgbọ́dọ̀ sá fún kèfèrí ọgọ́rùn méjì mùsùlùmí ẹgbẹ̀rún ọgbọ́dọ̀ sá fún kèfèrí ẹgbẹ̀rún méjì níbẹ̀rẹ̀ ọlọ́run bá ti mùsùlùmí ọgọ́rùn wọn gbọ́dọ̀ sáfù kékeré ẹgbẹ̀rún ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́wọ́n bá ṣe dẹ̀kun alana khaffafa Allahu ankum wa alima anna fikum da'fa ọlọ́wọ́n bá ṣe dẹ̀kun fún yín báyìí ọmọ kan lẹ́ni yín torí ẹ ẹnìkan ọgbọ́dọ̀ sáfù yẹn méjì máa torí ẹbí kékeré méjì bá dúró wájú ẹ wọ́n nìkan ọgbọ́dọ̀ sá wọ́n ti ṣe wọ́n bọ́ tẹ́sí sojú lójú ogun kèfèrí méjì wọ́n wá bàálù láti wí àtàkì ah, wọn mùsùlùmí ìwọ nìkan ọgbọ́dọ̀ sá fún wọn ó kojú àwọn méjèèjì títí tó fi borí wọn eléyìí ó fi hẹ́ gbígbé Islam yìí tẹ̀sí àwọn ọ̀lẹ tẹ̀sí àwọn akínkanjú ni. ìmánì tí ń bẹ pẹ̀lú rẹ̀ òǹkan tó lágbára nítorí pẹ̀lú ìmánì tí ń bẹ pẹ̀lú rẹ̀ kò sẹ́ni tó lè dún kòkò mọ́ torí wọ́n ti mà ike iná ìṣìlá tẹ̀síṣù àdéhìzán mọ̀ntàṣírán wọ́n ń mìta tẹ̀mútù ṣẹ̀hídán inṣàlá tọ́ba sẹ́mi lẹ́yìn ogun. wàá máa sẹ̀mí ní sẹ̀mí akin tó gborí tá a rántí bí wọ́n bá sì pọ́ wàá kú pẹ̀lú òkú ọlọ́run lẹ́ni tó kú kú ṣẹ̀yídí tó kú sójú ogun àti pẹ́sìn ọlọ́run ọba ga gbogbo oríire wọn máa jẹun. torí ẹ̀ eléyìí máa ń ti àwọn mùsùlùmí lákin kìí mú wọn sá lójú ogun ó máa mú wọn dúró sísínsín nítorí pé ìmọ̀ nọ́sùn wọ ìmọ̀ ṣahada nínú kó rí àrànṣe àbí kó sì kú sójú ogun torí ọlọ́run torí rẹ̀ mùsùlùmí kan kò gbọ́dọ̀ sá fún kèfèrí méjì jihad tẹ wá rí yẹn ó lè jẹ́ ojúlówó ọ̀ràn yẹn ó sì lè jẹ́ ọ̀ràn yẹn tó ti pé jíjọ́ ràn ẹ̀yà rẹ̀ kọ̀ kárí gbogbo èèyàn ojúlówó ọ̀ràn ẹ̀yàn oníke gbogbo alágbọ́dọ̀ kópa ń bẹ̀ ọ̀ràn ẹ̀yàn tó yọ àwọn kan lẹ̀ oníke táwọn kan bá ti lọ ó ti tó kì í ṣe dandan káwọn èèyàn yókù náà tún lọ àsìkò tí jihad máa ń jẹ́ ojúlówó ọ̀ràn èèyàn lórí gbogbo èèyàn òun náà ni bínnẹ́dẹ̀ téèyàn fúnra ara rẹ̀ téèyàn bá ṣèlérí tó ṣàdéhùn fọlọ́run láti lọ jagun tó bá ṣèlérí ṣàdéhùn fọlọ́run láti lọ jagun ọ̀ràn ẹ̀ ló jẹ́ kíkọ́ lọ torí pé anadúró ìbádẹ́tún mìíràn ìbádẹ́ ìjọsìn kan náà ìjọsìn tọ́jú ká lérí pàṣẹ kábàáyì kọ́lọ̀ kò sì ṣe é. ọlọ́run ròyìn àwọn ẹni tó ti fi tó máa ń ṣèlérí wọn máa ń pè é. ó ní yòókù nàbí nẹ́dẹ̀rù wọ̀yọ̀kọ̀ fún ẹ̀yẹ́wùmẹ́n gánà ṣẹ̀rùhù mùsàkìrọ̀. ìlérí tó máa ti wọn máa mú fẹ́. wọ́n sì máa ń bẹ̀rù ọjọ́ kan tó gbé aburú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmáa kú bẹ́ẹ̀ torí ẹ̀ tí wọ́n bá ti àdéhùn pé wàá lọ sójú ogun wàá lọ jagun ọ̀ràn yẹn ní kọ́ lọ. eléyìí máa ń sọ dídagun di ọ̀ràn yẹn. nínú títún máa ń sọ dídagun di ọ̀ràn yẹn. òun náà ni istinfarul imam istinfarul imam tí ìmáàmù bá ní gbogbo yín ọ̀yá ẹ jáde ẹ̀ sọ́wọ́ ẹgbẹ́ nǹkan ẹja ẹ̀ ń so ọ̀ràn yẹn ní kakó pàmẹ́. torí àdìsí anábì Muhammad sallallahu alaihi wa sallam sanabi ti ní bàyìí rẹ tó ń fèrè tó ń fàǹfèrè tí aṣíwájú bá lé yín jáde pé ẹ̀sùn kẹ́ lọ́jà ẹ̀yin náà tuyaya ẹ̀tuyaya ẹ̀rọ kópa nínú. eléyìí jẹ́ sábà mímì kí máa ṣe kíkópa nínú jihad lọ́ràn yìí ẹlẹ́kẹta òun náà ni òjẹ́ olùhàdù kí ọ̀dà kọ́pá yẹn lójijì gbogbo ogun wa bá yín lójijì tí ọ̀dà bá fi lé gbogbo wa bá yín lójijì ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo yín kíkẹ́ pupa ní gbogbo wa bá yín lu láì jẹ́ pé ẹ ti màtí gbé ń bọ̀. gbogbo wa gbọ́dọ̀ kópa nù ẹ láti fi lè ba léjìnà sílùú wa tẹ́lẹ̀ jẹ ohun tó máa ń ṣe jihad ní ọ̀ràn ẹ yàtọ̀ jihad ọjẹ fọrọdọ kìbáyì ọ̀ràn ẹ lórí àwọn kan yàtọ̀ sáwọn kan tí ọba ti sí ọ̀kan náà àwọn sábàbí tá a dárúkọ yẹn adẹ́pẹ́ ọ̀ràn yẹn rẹ̀ yọ máa yàtọ̀ sí àwọn kan gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá wa bó ti ti sọ nínú alukur'an onílẹ̀ ìsèwé qa'iduna minal mu'minina ghayru ulil darari wal mujahiduna fi sabilillah. فضل الله المجاهدين على القاعدين أجرا عظيما wọn à lè dọ́gba o àwọn ẹni tó ń jagun nínú àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo tó jókòó kalẹ̀ àmọ́ wọn jókòó kalẹ̀ nítorí pé wọn fẹ́ jagun o báyà wọn ní káwọn ò jókòó lé wọn àjókòó kalẹ̀ nítorí pé wọn fẹ́ jagun o bóyá ìdíwọ́ ló mú wọn jókòó lé látàrí pé bóyá afọ́jú ni wọ́n afọ́jú bóòlù ti fẹ́ kópa nínú ogun látàrí pé bóyá arọ ni wọ́n arọ báwo ló ti fẹ́ kópa nínú ogun látàrí pé wọ́n ń ṣàárẹ̀ aláàárẹ̀ báwo ló ti fẹ́ kópa nínú ogun wọn afọ́jú wọn kì í ṣàárọ̀ wọn kì í ṣàláàárẹ̀ ṣùgbọ́n aláṣẹ fáwọn olùgbàgbọ́ òdodo lónìí ẹ̀yẹ dúró lé wọn à lè dọ́gba pẹ̀lú ẹni tó lọ kópa lójú ogun nítorí pé ẹni tọ́wọ́ rẹ̀ ń bẹ nù ná kódà bí ẹni tọ́wọ́ kódà bí ẹni tọ́wọ́ rẹ̀ ń bẹ lómi ẹni tó lọ fojú wíkú kódà bí ẹni tó jókòó lé فضل الله المجاهدين على القاعدين أجرا عظيما ṣùgbọ́n kẹjọ yẹn yìí o nígbà tá a ti gbé wọn ọ̀dọ́gba ọlọ́run fún ẹni tó kópa nínú ogun ó fún lájùlọ lórí ẹni tó jókòó nílé lọ́tí pé múmi ní gbogbo wọn ní àjùlọ tó jẹ́ pé ẹ̀san ńlá ni ọlọ́run ti fún àwọn ìdáni àwọn tó kópa lò. eléyìí ó fi hàn wá pé nínú àyà yìí ọlọ́run pín àwọn olùwàgbọ́ òdodo sórí méjì nípa ogun. àwọn kan lọ jagun àwọn kan lọ látàrí kí wọ́n ní wọ́n dúró àbí látàrí ìdíwọ́. الله المجاهدين على القاعدين عظيما wọn lọ́lá lórí wọn ó túmọ̀ sí pé àwọn náà lọ́lá ṣùgbọ́n ọlá àtàwọn tó jagun kọ́ ó fardu kìfáyà eléyìí tó ti gbé náà kọ́ bá ti lọ tí òǹkà wọn bá ti tó yẹ tá a ní ìfófó yín àwọn yòókù ńkọ ìsọ̀rọ̀ yẹn ni fún wọn fún wọn lọ sójú ogun. torí ẹ tí ò bá jẹ́ pé ìwọ ló sàdéhùn fọlọ́ ń kó kópa ní ogun kìí sì ṣe aṣíwájú àwọn mùsùlùmí lónìí kí gbogbo yóò jáde kẹ lọ kópa nú ẹ kìí sì ṣe wípé bóyá ọ̀tá gbógun wa bá yín lójijì tí ọba ti rí bẹ́ẹ̀ àti pé táwọn kan bá ti lọ táwọn mi ò dúró lé kọ́dà gan tí ọba ti sábàbí ọ̀tọ̀ náà kí gbogbo apáta ká lọ kópa nínú ogun tí ọba ti sábàbí tí ó mú gbogbo wa lọ kópa mẹ́. torí kọ́lọ̀ ni wọ́n máa kẹ́ ẹ́ ní mọ́pínú náà lè kẹ́ẹ́ fẹ́. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون واتقي gbogbo àwọn olùwàgbọ́ òdodo tún jáde lọ jagun o ìyẹn tí o bá ti sábàbí tí o mú wa tún jáde lápapọ̀ bí kọjá pálásẹ̀ ló ní kí gbogbo wa jáde àbí kọjá pọ̀tà ló gbógun wa bá wa lójijì tí o bá ti tẹ̀wọ̀n sábàbí yẹn kọ̀tọ́ kí gbogbo wa fà lọ jagun ó yẹ káwọn kan sẹ́kùn lé táwọn lọ́mọ kọ́mà nípa ẹ̀ wọ́n bá mà tí wọ́n gbọ́ yí wọ́n lè bá padà lọ báwọn èèyàn wọn wọ́n lè bá lọ kọ́ wọn ní táwọn náà mà wọ́n sì kìlọ̀ fún wa báyà wọ́n gbọ́ kìlọ̀ tẹ́lẹ̀ ní àgbẹ̀ àwọn kan wọ́n lọ jagun àwọn kan àwọn tó mójútó nǹkan míì tẹ́lẹ̀ ní ìdájọ́ kakópa nínú ogun nílẹ̀ Islam bẹ́ẹ̀ náà ni sunna anabi sallallahu alaihi wa sallam fi hàn wá wá anabi sallallahu alaihi wa sallam wọ́n ràn apá kan nínú àwọn sábẹ́ wọ́n lọ jagun apá kan wà lé tó bẹ́ẹ̀ ni. nígbà tá a bá wá ti mọ sátá fẹ́ lọ bájà lábẹ́ òfin ọ̀ràn ẹ̀yàn àfáàní. وأحب إلينا ألا يقاتل العدو حتى يدعوا إلى دين الله ندعوا فعلا oníkí ká má ba ọ̀tá jà síwájú ká tó pè sí ẹ̀sìn ọlọ́run eléyìí jẹ́ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ Imam Malik wípé kìí sọ̀rọ̀ yẹn ní ká kọ́kọ́ pè wọ́n sẹ́sìn Islam àmọ́ afẹ́ ká pè wọ́n ọ̀rọ̀ tó wá tó lágbára ju eléyìí lọ ni pé ọ̀ràn yẹn ni ká pè yàn náà kátó ní pa gbógun lọ́ba. a pè wọn wá sí jẹ́ islam torí pé islam ìgbà tó ní kẹ́sì jihad islam gbèsè kó wù láti da ẹ̀jẹ̀ àwọn èèyàn gbèsè kó wù láti tẹ̀jẹ̀ wọn sílẹ̀ ṣùgbọ́n ń fẹ́ kí wọ́n gba islam islam ń fẹ́ kí wọ́n gba islam ìlọ́fà lọ́lọ́wọ́n bá fi ní kẹ́sì kí ni. kẹ́ẹ̀pẹ̀ wọ́n wá sí díẹ̀ islam kí ẹ bó ti wá nù àwọn àdìsí anábì sallallahu alaihi wasallam pé ńgbà tó bá pàdé ọ̀tá rẹ̀ pé wọ́n pé wọ́n wá sí díẹ̀ islam pé kí wọ́n gba islam nínú Sahih Muslim ẹ pé wọ́n kí wọ́n gba islam àkọ́kọ́ tẹ́ kọ́ sínú ètò pé ńgbà tó bá ti wá gbẹ gbógun lọ́bẹ̀ lẹ́bàá bẹ̀rẹ̀ sí ní jólé wọn lẹ́bàá lé wọn ká ẹ pé wọ́n wá sí islam ẹni tá a ti pè nínú gbà kó sinmi onáàdì mùsùlùmí bí wa kó náà tẹ̀lé wa tàbí lọ́mọ bá jẹ́ àdìlọ́ àbí kó sí lóhùn ọgbà tí ọba gbà ajẹ́ pé ẹ pè wá síbi kọ́ máa san jésìá jésìá onáàlówó dára etí kébèrè máa ń san fún ìjọba Islam wọn lè bá bílẹ̀ lórí ìṣe kébèrè rẹ̀ kọ́tà tó máa sanwó tí ọba ti wá gbà láti tún san jizya fasta'in billahi ala qitalihi wá wá ìrànlọ́wọ́ ọlọ́run láti bàjá ní ìgbésẹ̀ kẹta ni bíbàjá àkọ́kọ́ nípa pèsè díẹ̀ sí Islam kọgbà Islam sẹ̀mẹ̀kọ́ à ń pèsè díẹ̀ sí Islam òrùkó yé ẹ̀hẹ́n sẹ́nìkan á sọ pé ìdá ni wọ́n ló fi gba Islam ṣé pínpín ahọ́n wọn máa fi pín yẹn ní àbídá ẹ̀yọ̀kọ́ ahọ́n wọn fi pè é wọ́n ti kí ìdàbọ̀nú akọ rẹ̀ wọ́n yọ̀dà sí èdè ni wọ́n yà ahọ́n wọn á jáde gba Islam nírọ̀wọ́rọ̀sẹ̀ tọ́ ó lò wọ́n gba Islam òbúrú bọ́ọ̀ bá ti ní gba Islam á fi ọ lẹ̀. lórí bó ti ṣe wà torí pé iná àtàlìjáná tọ́lọ̀ ń dá àwọn èèyàn kan náà ní ó kó bẹ́ẹ̀ bóyá nọ́mbà tí wọ́n mú nọ́mbà anani gbogbo láti máa san kíni jésìẹ́ ó tún ní òun ò ní san owó ìtaràn jagunjagun. lẹ́wàá wá ìrànlọ́wọ́ ọlọ́run lórí àti dojú ogun kọ́ wọn. tẹ́gíyèsí mẹ́yẹn ìsìnkílẹ̀ kẹ́nà látàn yọ̀dà là ń pa wọn pé wọ́n gba islam o ṣe ń pa wọn ta islam ó ní ìdà ìní mùsùlùmí fi túláàsì àwọn èèyàn gba islam ìdà báwo ẹnu la fi pé ọkọ atúfẹ́nu sọ fún kọ́ sanwó sẹ́ràn ó tún kọ́ nísìnyàwó wá ìrànlọ́wọ́ ọlọ́run láti bàjá nísìnyí ìgbà tá à ń bá a jà kí la fẹ́ fi gbà kí la fẹ́ fi gbà nísìnyí nínú kó gba Islam nínú kó gba Islam àbí kó sì gbà láti san jizya nínú kó gba Islam àbí kó gbà láti san owó tàn lórí délé mùsùlùmí ọ̀pọ̀ sí ẹni pọ̀jù láti gba Islam nítorí pé tẹ́lẹ̀ náà múnáfíkì tó bá wọnú Islam torí kí wọ́n tẹ̀síọ́rọ̀ àwọn ilé ìwé ṣe mùsùlùmí gidi láàmà pè wọ́n tòṣùwọ́n ẹni tó gba islam lódodo tó dọ́kàn rẹ̀ irú wọn ní islam wọn máa ń wúlò gba islam ọba kọ nàìjíríà ọkọ gbà náà àwọn arànlọ́wọ́ lọ láti bọ ọjà torí pé wọn kàn lè ọ̀daràn ẹlẹ̀ tí ò ní gbọ́rọ̀ torí àníkọ́ ọgbà islam ọlọ́gbà àníkọ́ sẹ́ńtítì ọlọ́gbà bóòlù tó a máa gbé abẹ́ ìjọba wa láì jẹ́ pọ̀ gbọ́rọ̀ tó a lẹ́nu tẹ̀lé ìjẹun tó ṣe jẹ́ mbẹ́ o á pè wọ́n wá sí di ẹ̀sìn islam torí ẹ̀ nínú hadithi ali ibn abi talib radiyallahu anhu sanabi sallallahu alaihi wasallam sọ pé la u'tiyanna ar-rayata ghadan rajulan. يحب الله ورسوله ويحبه الله ورسوله gbogbola fọlọ́wọ́ bá bóra ní màá gbé àsíá fún ẹnìkan lọ́la nígbà tí wọ́n lọ jagun Khaybar lọ́dún keje lẹ́yìn hijira Nabi sallallahu alaihi wa sallam màá gbé àsíá ogun fún arákùnrin kan lọ́la ìròyìn rẹ̀ ni pé fẹ́ràn Ọlọ́run fẹ́ràn Ọlọ́run. ọlọ́run àtànábì rẹ̀ náà wà fẹ́ràn náà. alẹ́ ayẹyẹ yìí ọlọ́run fún wa gbọ́wọ́ rẹ̀. gbogbo sàábì wọn ò sùn kálukú bẹ̀rẹ̀ sí ní tàwa ni ọ̀jẹ̀ ọlọ́fẹ́ràn ọlọ́fẹ́ràn ọlọ́run àtànábì náà fẹ́ràn rẹ̀ ẹ̀ fífẹ́ràn ọlọ́run fífẹ́ràn ànábì gbogbo èèyàn ló lè jánu bẹ́ẹ̀ gbogbo gbogbo yẹn ló lè jánu pé mo fẹ́ràn anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ẹ sì mọ̀ kọ́ lọ́wọ́ bá ẹ ti pè wá ń jà nínú alukur'an wọn ni kul in kuntum tuhibbuna allaha fattabi'uni yuhibbukum allah sọ fún wa yẹrẹ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam tó bá ti fi bẹ́ẹ̀ ṣe ń jánu sọ ẹ nífẹ̀ẹ́ ọlọ́run lẹ bá fẹ́ràn ọlọ́run lódodo ni àmì kọ fẹ́ràn ọlọ́run ní kọ́ ọmọ tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí délé wọn ni shanu wa innama ash-sha'nu an tuhab. ní kí wọ́n kọ́ fẹ́ràn ọlọ́run fẹ́ràn ànábì ìtọ́jà jùlọ oníkọ́lọ́ àtànábì náà fẹ́ràn rẹ̀. àbí òye wa tí wọ́n bá lọ fẹ́ràn ọlọ́run fẹ́ràn ànábì gan ṣùgbọ́n dáa jùlọ wípé kọ́lọ̀ wọn fẹ́ràn wọn náà tọ́lọ̀ bá fẹ́ràn rẹ òkú oríire torí ẹ̀ gbogbo èèyàn lè sọ pé mo fẹ́ràn ọlọ́run gbogbo èèyàn lè sọ pé mo fẹ́ràn anábì sallallahu alaihi wa sallam àmọ́ ta nínú wa ní ìṣòro lè fọwọ́ sọ̀yà kọ́lọ̀ fẹ́ràn òun dání kò sí à ń bẹ lọ́nkọ́lọ́ fẹ́ràn wa ni àmọ́ kíkọ́ wa fọwọ́ sọ̀yà àtọ́wé lè wà ọlọ́fẹ́ràn mi o. Ah tọba sọ bẹ́ẹ̀ kó o tó panu o ti gbà ọ lẹ́nu dànù because amúrò nìkan ibi ntọpamọ ni Ọlọ́run bá nìkan lọmọbìnrin tó ń fẹ́ràn àmọ́ pé wọ àwọn afọwọ́sọ̀yà fún Ọlọ́run fẹ́ràn rẹ torí pé òun jẹjẹ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ Ọlọ́run fẹ́ràn rẹ torí pé ọmọ rìn wò Ọlọ́run fẹ́ràn ọmọ pé àwọn kèfèrí tí ó wọ nínú gan àwọn ẹ̀mẹ́fà gan lójúmọ́ lẹ́lòmíín jẹ ẹlòmíín ti ń pààrọ̀ aṣọ tó ẹ̀mẹ́wàá lójúmọ́ kèfèrí sì ni torí rẹ̀ arílẹ̀ ayé ọdẹ mọ́ wa gbogbo ní sàǹfẹ́ à ń rí kò túmọ̀ sí kọ́lọ̀ fẹ́ràn rẹ o ó lè jẹ́ istidraj ó lè jẹ́ dídẹ lọ́lọ́wọ́n bá ń dẹ ọ́ ń dẹ ọ́ lẹ́kẹ̀ẹ́ ni lẹ́gbẹ́ tó bá gba ọmú wa gbà torí di eléyìí ló ti jẹ́ pé kálukú ń fẹ́ kọjá kò ní wọ́n gbà tí à lọ́la torí tí wọ́n ti lè gbélé ọlọ́wẹ́ ó túmọ̀ sí pé ni ah bẹ́ẹ̀ máa ń wọ ẹni tọ́lọ̀ fẹ́ràn olù ànábì tún fẹ́ràn rẹ̀ lójú ayé ẹ̀ ní ìsìn ọ abọ́ sọ́yà pa ànábì fẹ́ràn rẹ̀ ìwọ wò tànábì rí ọtọ́ mọ̀ ọ́ nì gbóló ti mọ̀ ọ́ wọ́n tẹ̀lé lánàá rẹ̀ ọlọ́njẹ́ ọjẹ́ pa tẹ̀lé lódodo di eléyìí nígbà tí lè má kálukú ti ń ohun ọ̀tọ́rọ́ ike kóhun ó jẹ́ni tí wọ́n fi kò lọ́ọ̀rì àbí nínú ọ̀kan nínú irú àwọn àyè báyìí wọ́n ti sọ ibi ẹni náà ọlọ́run fẹ́ràn rẹ̀ ah, kálukú ní ọ̀fẹ́ ẹ̀rù kí tẹ̀yẹ̀ bá jókòó níbi tí èèyàn ti pọ̀ wọ́n sì ti sọ àsọtúwájú báyìí kálukú ọ̀fẹ́ máa nàgọ́rùn-ún pé báyẹn mi wọ́n fẹ́ pè kí wọ́n má sì mí pè tọ Umar radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam wọn ni bọni ali ibn abi talib wá parí ohun tí mẹlánà tí wọn sọ̀rọ̀ wọn á níbo lọ wà ah wọn ní kò sí mbì kò sí gbọlọ lọ wọn á ní ojú ń dùn ẹ lọ pè wá subhanallah ó túmọ̀ sí pé ẹni tí ọ̀ wá nǹkan lọ́pọ̀lọpọ̀ àwọn lọ́wọ́ wọn máa bà á torí ẹ̀ méje ni tí wọn máa nàgà wá nǹkan lé ayé kótó ni kọ́ bọ́mọ ọlọ́ mẹ́sì jẹ́ ni tí wọn máa kábàámà lẹ́yìn ìgbà tó bọ́mọ ọlọ́ tẹ̀lé tó lọ́wọ́ bá pè sí èèyàn kó lè ta sí èèyàn wọn lè lọ pé wá tó títí ń dùn àwọn kan ní ojú wọn lọ mọ́lẹ̀ rẹ̀ kété yìí báyìí kókò sí wọn wọn ní aliyu ní ẹ lọ pè wá wọn à ń pè dé wọn ti jọ́sí lójú ojú ríran ànábì ni ẹ o kìí ṣe wọ lọ́wọ́ àlọ́ ti tọ́sẹ́ ní ẹlẹ́ni lójú ọ̀dà méjì tó jogún ànábì jogún ànábì báwo aliyu bẹ̀rẹ̀ sí ní ríran dáadáa bí gbàtí kankan ò ṣe wọn á gbé àti àwọn gbélé lọ anabi sallallahu alaihi wasallam ni máa lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi sọ̀kalẹ̀ síbi tí àwọn kèfèrí ń wà subhanallah ó túmọ̀ sí pé as-salamatu fi ta'anni ay fi ta'anni as ọ̀là ń bẹ nù ìdípẹ̀lẹ́ ìmọ̀ ẹsẹ̀ wàdúwàdù ìmọ̀ akánjú àbá ń bẹ pẹ̀lú ẹ̀ gbogbo níwàǹwárẹ̀ èèyàn àbámọ̀ ò ní sáláì máa bẹ pẹ̀lú ẹ̀ máa lọ ní mẹlọmẹlọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ìsọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn ogun láwa yóò ojú ogun nígbà tó bá wá sọ̀kalẹ̀ sáàrin wọn wá pè wọn ilẹ̀ islam sẹ́sì pé wọ́n lọ síde ńjọ́ jẹ́ ọ̀ràn èèyàn lé wọn lórí nínú Islam pé kí wọ́n gba Islam kí sì ni wọ Ọlọ́run lórí wọn fílẹ̀ wọn. wọ́n ti pè wọ́n pè wọ́n tẹ́lẹ̀ o wọ́n tún wá rí kí wọ́n tún pè wọ́n subhanallah eléyìí túmọ̀ sí pé ad-da'watu qabla al-qital ká síwájú ká tó gbógun lọ́ba eléyìí ọ̀ràn yẹn nítorí pé èsì pé ìsìláàmù sàfẹ́ pààyàn ìsìláàmù fẹ́ kó sórí rẹ̀ torí ẹ̀ ni wọ́n ti pè ọ́ bọ́ bá gbọ́tọ̀ gbà alihamudulilayi bọ́ bá gbọ́tọ̀ bá gbà wọ́lọ́wà gbà. torí rẹ̀ wọ́n àkọ́kọ́ pé ẹni tá a fẹ́ bá jà ní á pè wọ́n wá sí di ẹsìn islam síwájú ká tó dojú ojú ogun kọ wọn ilà ẹnyọ àjẹlúnà àyàfi kí àwọn kí wọn gbé ogun wá bá wa lójijì tí kébèrè bá gbé ogun wá bá wa lójijì tí wọn rọlù wa lójijì tí àtúnwá bá pè wọn pé kí ni tẹ pè wọn à nígbà tẹ fẹ́ fi mùsùlùmí fún wọn pa nù òsì kankan tó ṣẹ́kù máa ju pé. kẹ wá ìrànlọ́wọ́ ọlọ́run kẹyìn náà fi ìjà pẹ́ta pẹ̀lú wọn lọ. ẹ ebe múra Islam rí ta ọfà wọ́n yìnbọn ògúrú yálà ẹ̀yin náà bẹ̀rẹ̀ kò sí dáwà kankan má dáwà ti ṣe di eléyìí tí wọn bá gbé ogun báyìí lójijì kò sáyè tó pè Islam. fẹ́yìn mẹ́ ẹ̀yìn lẹ́mú lẹ́yìn tá a ti pè wọ́n kótó di pé ìjà bẹ̀rẹ̀ nínú fún ọgbà Islam ọ̀wùyọ́ tó lè jizya àbí fún ọ̀sà jizya bákan méjì sábàgbà Islam alihamudulilah wọn làwọn ọ̀fẹ́ òtítí táwọn òbí ṣe ọ̀dọ̀ ẹ̀ máa ṣà jizya kò síbi tẹ̀sí gbà lọ ní ìsìn tẹ̀sí jàjà bọ́ mọ́ wa lọ inú kẹgbà Islam gẹ́gẹ́ tajúdìá wọ́n mú kan láàrin méjèèjì tí wọ́n bá ti gbà kan nínú méjèèjì àwọn òfin wọn lẹ̀ ọ́ tí wọ́n bá ti lè gba ọ̀kan nínú méjèèjì àfin wọn lẹ̀ tí wọ́n bá wá kọ méjèèjì owó ti lù àwa gbé ajá wọn lógun àdójú ìjà pọ̀ wọn tí wọ́n bá wá gbà páwọn máa san jizya á ní wọ́n kókó omi tí wọ́n wà yẹn wọ́n kó lọ sí ibi tíjọba Islam dé wọ́n kó lọ sí ibi tíjọba Islam dé nígbà yẹn so that á fi lè máa fún wọn láàbù tẹ̀wọ́n kọ́ ọ̀nà sanwó fún wa á fi lè máa fún wọn láàbù. lópin ìgbà tíjọba ẹ̀sìn islam ọba débi tí wọ́n wà á fún kú wọ́n lọ síbi tí ìjọba islam dé. apá kan nínú àwọn olùmọ́ni tí wọ́n bá wá kọ̀ láti kú mbẹ́ àjẹpẹ́ wọn ṣùgbọ́n nígbà wọn ibi tí wọ́n wà náà dídí àlọ́wọ́ ni wọ́n sọra wọn ní àǹfààní àwọn ọlọ́mọ gba jíjí àlọ́dọ̀. torí àfààní wa innama tuqbalu minhumul jizyatu idha kanu haythu tanaluhum ahkamuna ìgbà tí a ó gba jíjí àlọ́dọ̀ wọn onígbà tí wọ́n bá ń gbé àyè ibi tí ìjọba ìsìláàmù tọpẹ kadé wọn máa ń gbé ibi tíjọba wa pẹ̀lẹ́ àmọ́ gba jíjí àlọ́dọ̀ wọn. fẹ́ẹ́mà ìmbàrúdú mi náà fẹ́lẹ́ tó gbọ́dọ̀ mi nù mọ́lẹ́ jẹ́síẹ́ àmọ́ tó bá gbébi tí wọ́n gbé jìnnà sí wa gan àní gba jíjí wọn. ilà ayélujára ìlú ilà bìlà dínà àyàfi fún wọ́n wá sí ìlú wa ìlú islam wọ́n ilà kó tèlú wọ́n máa kọ̀ láti kó mẹ́ àtẹ̀kọ́ àbá wọn jà àtòjú jà pọ̀ wọn ajá wọn lókun eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tó wà ṣùgbọ́n ọ̀rọ̀ míì wà tó ní tí wọ́n bá kọ̀ láti wá kò burú ká máa gba jíjí àlọ́dọ̀ wọn bí tí wọ́n wà ní. lẹ́yìn eléyìí ìwọ́n tó fẹ́ kópa nínú jihad kọ́ ọmọ yìí pé sísákù lójú ogun kẹ̀bí rọ́tún mìíràn tẹ́bẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni o nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ọ̀ gbọ́dọ̀ sá lójú ogun. a ti ti mà kíkí kópa nínú ogun kò pé ká kú sójú ogun torí rẹ̀ ikú ogun ní ipa akínkanjú tọlọmọba kọkú bẹ́ẹ̀ ni ó kù sí yìí ti gbogbo akíkanjú ní kúsojú o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí aṣíwájú wa Saifullah al-Maslul Khalid ibn al-Walid ìdá ọlọ́ọ̀ tá a fàyọ lórí àwọn kèfèrí wọ́n ní kò sí àyè kan tó ṣẹ́kù lára àwọn àfikọ́ ti pé ọgbẹ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ lọ́hùn. kọlọ́n pa àwọn oníṣẹ́ dị káwọn kú sójú ogun lóun sì síwájú ogun kan rí láyé kó wọn má borí ogun yìí nànàbì sallallahu alaihi wasallam ti sọ ní sayfullahi al ìdá Ọlọ́run tá lé àwọn ọ̀tá Ọlọ́run lórí ṣùgbọ́n àní ọtẹgùn ogun títí ń ba káwọn èèyàn má máa tún á lọ máa lérò àìdá tó jẹ́ pọ́tàkù ẹ̀sìn Islam sí Khalid ike a ta ni wọ́n pè lọ́gàá gbogbo yìí Khalid ni àwa náà lágbóni kí wọ́n má bàa máa rò bẹ́ẹ̀ wọ́n máa rò yọ ọyọ kúrò lọ́gàá fún un obì Abu Ubaida Amir ibn al-Jarrah obì ń di fún un Khalid ó tò lẹ́yìn ẹ̀ síbẹ̀síbẹ̀ Khalid tún bá a lọ tún sẹ́gun. Khalid yìí nígbà tí wọ́n ń pọ̀ káfú lọ́wọ́ ilé ní kúkà mọ́ lórí ẹni òní ha àti gbọ́n pẹ̀lú olùwọ́n wa kù sórí ẹni bíi kẹ́tẹ́kẹ́tẹ́ ǹjẹ́ kó o kú sójú ogun ọbẹ̀ kúkú ṣẹ̀yídì ṣùgbọ́n náà ọbẹ̀ ọ̀gbà kúkú sójú ogun lórí rẹ̀ ikú ogun ní pàkínkanjú bẹ́ẹ̀ ni tọ́lọ́mbà kọ pé ó kú sójú ogun wọn bí ọjẹ bẹ báwo bá sákọọlẹ rẹ rí bẹẹdì rẹ ní òkú sí jẹ́jẹ́ kí wọn lọ ń sá fún nígbà tí wọn ní jihad dé otúlẹ ẹlòmíì ti yàgbẹ́ sókòtò kí wọn bá sí jihad yóò máa lẹ́nu ọkùnrin jọ lé dá. sẹ́yìn kó tó bá kú àti ìwọ àti ìyàwó rẹ nìkan lé ó di kìnìún ni wọ́n tó koko máa tókùmá adéta ìdí ọwọ adógòngò àásàdùn àlẹyé wọn fi lùrù bí nà àmẹtù ọmọ adókòkò mẹyàwó ó di kìnìún kókùmá adé yọba adógòngò tó túlẹ̀ kọ́ọ̀mà ìgbéǹgbà tó bá kópa nínú jihad ọ̀ gbọ́dọ̀ sá ọ̀ gbọ́dọ̀ sá ẹ̀ṣẹ̀ ńlá ni ká sá lójú ogun màjàmásá màjàmásá là ti kiri là <laughs> á máa tún màjàmásá nínú jihad islam òní tán tó yé especially àwọn tí ń bẹ wájú rẹ yẹn méjì ni wàá fi mú wọn fọ fèrè ẹ̀wọ̀n kó gun àwọn yorùbá yẹn táwọn ń jà sáfi ní màjàmásá là á máa tún kó gun rọ́ọ̀nù egun ọkàn lọ kó kíní kan ìwó lọ ọgbọ́n pọ̀pọ̀ òkú gidi lọ́wọ́ ọba lọ́wọ́ bọ́ọ̀mù ìbọn kò dúró gbẹ́jọ́ tó ṣe ìbọn nǹkan ẹni tó pe lọ́kàn ọ̀sẹ̀ lómìnú tó o bá jẹun kánú ò lè gbé lọ tí ọmọ pọ̀ iná. ẹ̀fíru àwọn eléwọ̀n wọ́n sì kó òun lọ bidọ́ àti gbé ẹ kìnìkan kìnìkan ẹsẹ̀ kìnìkan njọ kìnìkan ẹsẹ̀ kìnìkan njọ ẹsẹ̀ ó kó máa fún ọ lórí sọ ma pé yẹs bàjàmẹ̀gà ó túlẹ̀ sòṣùgbógun Islam alábẹ́sẹ̀ jihad ọwọ́ àlọ́ kó àfọ̀sẹ̀ jáde ọ̀pẹ́gbẹ́ òkùnkọ́rùn ẹ̀dá kò sí jihad lélẹ́yẹ̀ fẹ́ ṣe ni àbí mújírìmù ni láṣẹ kẹ́ ẹ̀ ń náwó lẹ́mújírìmù ọ̀daràn nù àlàfẹ́ ṣe jihad ọ̀wá lọ gbálábà ń pa jihad nù <laughs> irú jihad wo nìyẹn àwọn mùsùlùmí náà máa lọ jihad kò sí pàdé òkú mẹ́tì à ń tò kán mọ́rùn kò sí ìdà rẹ ló mú lọ bí màá lọ sí ní bí bàálù ogun lọ bá ní alọlọ́hì tẹ̀tẹ̀wọ̀kẹ́lù ọlọ́wọ́ bá lọ́ọ́ bá dúró torí ẹ̀ ọ̀bọ̀dọ̀ ta àfààní wàlbìrọ́rù mìnàlàdúwì mìnàlkàbáìr ìdàkànù mìtìlẹ́yì àdàdìl mùsùlùmí nàfà àkàlù kásákúrò lójú ogun kásákúrò níwájú ọ̀tá ọ̀kan ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kò túlẹ̀ tí afẹ́fẹ́ máa gbé ọ lọ gbé ọ lọ bó síbi tí ò gbé ọ lọ lópin ìgbà tó bá ti ń pé òǹkà àwọn ọ̀tá tẹ̀ ń bá jà kò ju ìlọ́po yín lọ lọ́nà kan àbí lọ́nà méjì ìlọ́po yín lọ́nà méjì ẹ̀ńjẹ́ mẹ́wàá àwọn ẹjọ́gún ọwọ́ asá ọ̀gbọ̀dọ̀ sá. ẹ mọ̀ pé ímánì ti ń bẹ pẹ̀lú rẹ̀ ó ju gbogbo rọ́bìjà nọ́ńsẹ̀nsì tí kébèrè ó di márùn lọ. torí pẹ̀lú ímánì rẹ̀ o tó o bá rọ́ọ̀lù wọn báyìí wọ́n ní ọ́ sẹ́mi kó àwọn ọ̀gbà kankan gbọ́jú oògùn lọ́wọ́ ọlọ́ọ̀lọ́pọ̀ oògùn ti ń bẹ lára rẹ̀. kí yóò ti mọ̀ pọ̀ báwọn <laughs> kó ọmọ pé ìmánì ju gbogbo ògùn lọ ṣùgbọ́n gbà tí o bá ti ní ìmánì ó dájú wọn náà lo ògùn náà pàtì rẹ ńlé táyé bá máa ń jọ nǹkan bá dàrú lóòní jẹ́ kọ́ dàrú lọ́dọ̀ sí wa hmm. àmọ́ tí ìmánì bá ń bẹ pẹ̀lú ẹ ìmánì yóò máa bẹ pẹ̀lú rẹ always wàá máa fi dáàbò bóra rẹ gbogbo ìgbà ọlọ́mọ yà wá ya ìmánì wa torí ọ̀ sá lópin ìgbà tó ń ka àwọn mùsùlùmí tí ọba ti ju yẹyin lọ lẹ́ẹ̀mejì àbí wọn ò tiẹ̀ tó yín lẹ́ẹ̀mejì ẹ̀yin jẹ́ mẹ́wàá àwọn jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún kó lẹ́ wọ́n sá lọ ẹ̀yin jẹ́ mẹ́wàá àwọn jógún kó lẹ́ sá lọ ẹ gbọ́dọ̀ sá. bọ̀bá àjẹ́ pé nǹkan ìjà tó wà lọ́dọ̀ tí wọ́n burú ju ti yín lọ tí wọ́n bá sá ti ju yín lọ lẹ́ẹ̀mejì ẹ gbọ́dọ̀ sá. àbí òye wa ẹ gbọ́dọ̀ sá táǹkà làwọn kú lọ ìmọ̀lẹ̀ yín mú lọ torí pé mùsùlùmí kì í borí pẹ̀lú nǹkan àjà tó burú bí wọ́n ti ṣe máa borí pẹ̀lú ìmánì tó nípa mùsùlùmí kì í borí pẹ̀lú sípọ̀ ọmọ ogun gẹ́gẹ́ bí ṣe máa borí pẹ̀lú sípọ̀ títì ìrántí ọlọ́run rò pé wa torí ẹ̀ lọ́lọ́run ti pa wá láṣẹ ike lójú ogun náà. kátó máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀. ìmáàní ìmáà mùsùlùmí lọ láti borí ọ̀tá. àmọ́ ẹ̀mọ̀ kí ìmáàní nǹkan lọ́wọ́ àtòrò kò sí lọ́dọ̀ pọ̀lọpọ̀ mùnáfíkì àdínì lọ́pọ̀ jù. torí ẹ̀ tí wàhálà kan máa tẹ̀lẹ̀ tí jihadi dé láàrin mùsùlùmí àti kèfèrí ẹ̀dá mélòó ni ó gbogbo èèyàn lè kótó di kó dé níjọ́ tó bá dé báyìí kálukọ́ kan lẹ̀kì má lé ni gbogbo fóònù the the telephone you are calling àbí the number you are dialing is not available at the moment àbí bẹ́ẹ̀ kọ́ ni yóò di pé no service area ló wà security zone yóò jẹ́ pé bẹ́ẹ̀ ló wà yóò pa fóònù ni torí ẹ̀ ọ́ gbọ́dọ̀ sáṣẹ́ ṣebí mùsùlùmí ni wọ́n tó rò lásán làwọn èèyàn ń dẹ́sù àdá títí lásán wọn jẹ́ ṣùwádà nísìnyí wọn lọ sójú ogun bọ́ǹbù wa rí bọ́ ọ̀tá sọ bọ́ǹbù bọ́ǹbù wa já èèyàn sí méjì òtí kú o ọ̀ gbọ́dọ̀ wíwìkúwì pé ah ń wọ́n kàgbá kò bí mo sì ní ní lọ <laughs> mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ subhanallah walhamdulillah. ولا إله إلا الله الله أكبر الحمد لله على كل حال الحمد لله على كل حال بلا ما وي إذا كنا أوي أو رب آه إيه kẹ́ni kan ló tó wá wá sẹ́gbẹ́ rẹ̀ wọ́n ló di báyìí oríṣi ẹ̀ náà wá wú. so because islam tẹ́lẹ̀ náà ẹni tó lọ sójú ogun bákan méjì ni wọ́n lè pa ó sì lè yè yéé sì ṣe gbogbo ẹni tó bá yè ni ọ̀sẹ̀ kù bó ti ṣe wà yéé sì gbogbo ẹni tó bá yè ni ọ̀wà bó ti ṣe wà kó tó lọ sójú ogun ọ̀nbẹ́nu ẹni tó ti pé tó bá yè yóò yè dá méjì ni kò ti já rọ yóò darọ kò ti já fọjú yóò fọjú kò ti jẹ́ tí làákàyè ò ṣe déédéé làákàyè lè di pé kò ṣe déédéé máa èrèké bọ́ǹbù kan tí wọ́n sọ ariwo tí bọ́ǹbù pàjọ́ ọ̀dọ̀ ọpọlọ́rù ni gbogbo ẹ̀ kò sí èdè ò lè tẹ̀lẹ̀ ṣùgbọ́n làwọn bá ní kẹ́ ẹ lọ jà kutiba alaykumul qitalu wa huwa kurhun lakum wa 'asa an takrahu shay'an wa huwa khayrun lakum wa 'asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́ni àti kájagun lọ́rùn àyàn lẹ́yìn lórí àmọ̀kọ́ ẹ kórìíra rẹ̀ tálọ́fẹ́ kú nímánìkọ́ náwọ́ tálọ́fẹ́ kú yọ gba ten billion naira wàlẹ́ ní kò ní náwọ́ àbá wa gbà kó láti wá lọ ná àbá gbà fáwọn kan so ẹ ti mà ibi tó súnmọ́ oníkẹ́lẹ́ lọ sí ojú ogun ah, èèyàn ò lè kú mẹ́ bí ọba rí kú yọ̀ọ́ burú rẹ̀ ọlọ́la ti kájà lọ́rọ̀ yẹn lé lórí àmọ̀kọ́ ẹ̀kórira rẹ̀ tí bọ́lọ̀ mọ̀ wá olókùkù dá wa olóto ti ń bẹ lára wa tá à ń fi ń já wa sí wa lára ọmọ ntá rò ká tó rò ọmọ ntá sí ká tó ṣe ó sì mẹ́ta ní í ṣe pé tá a bá ṣe gan báwo ni ó rí ọlọ́wọ́n á bẹ́ẹ̀ ni ó ṣe ṣe kẹ́ kórira kankan ó sì jẹ́ pọ̀ ń lóore fún yín àìmọye nǹkan lẹ́sìn fẹ́ràn sẹ́jẹ́ pé aburú ni ọ̀jẹ̀ fún yín ṣé bọ́lọ̀ lọ́mọ ẹ̀yàn torí di eléyìí alẹ́ ìgbọ́dọ̀ sátẹ́ ẹ̀ ìgbọ́dọ̀ sá lójú ogun lópin ìgbà tó tọ̀ bá ti ju iye òǹkà yín lọ lẹ́ẹ̀mejì ẹ̀ ìgbọ́dọ̀ sá fẹ́yìn kánú akitara mẹ́ńdálẹ́ kẹfẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti pọ̀ ju yín lọ lẹ́ẹ̀mejì kò burúkú sá o níṣẹ́ jẹ́ mẹ́wàá àwọn jọ́gbọ̀n tọ̀ kò burúkú ẹ̀ torí pé wọ́n ti jù yín lọ ní ẹ̀ẹ̀mejì. fẹlẹ sẹbi dẹẹli tó bá ti jù yín lọ lẹ́ẹ̀mejì òbúrú kẹta kẹta. ṣùgbọ́n lọ́dọ̀ àmàlìkì yẹn gẹ́gẹ́ bí ó ti wá àwọn sọ pé bọ́tà bá tù wá lọ táwa wo iye òǹkà tiwa táàrí pa pé ẹgbẹ̀rún méjìlá àgbọ̀dọ̀ sá táàbà ti lè pé ẹgbẹ̀rún méjìlá àgbọ̀dọ̀ sá ọ̀tọ̀ ọba jù wá lọ ń gbà fún iye ìgbà kí ìgbà àgbọ̀dọ̀ sá wọ́n mú ìdájọ́ yẹn látara iye òǹkà àwọn ọmọ ogun mùsùlùmí lọ́jọ́ ogun Hunain lẹ́yìn ìgbà táwọn ọ̀nà ti ti Mákà torí ń jọ yẹn áá. Ah, ọmọ ogun pọ̀ lọ jàrá wọ́n jẹ́ ẹgbẹ̀rún méjìlá àwọn kèfèrí wa pọpọpọpọ kọjá gbogbo eléyẹ àwọn mùsùlùmí sì ti ń fọnù gbà lánàgọlábẹlẹ yẹwò mami nkẹlẹ ọtọ ò lè rí wa borí torí àkèrè ló ń kà sọgbúrú wọn ti dojú ogun tí àwọn ọ̀tá yọ lọ́nà kọnà tí wọn rí fún ọpọlọ jàrá kálukú túlẹ̀ nígbà wọn túlẹ̀ ànábì nìkan àtàwọn èèyàn díẹ̀ ni wọ́n ṣẹ́kù lójú ogun ànábì wa ṣẹ́kù lójú ogun wọn bára sí kó àwọn náà lọ fara pamọ́ àbí kagbótó ọ̀gbọ́n mẹ́ta wa mọ́ ìwọ ọba ti ṣe jọ ọkùnrin alọ àgbà tí ń bọ̀ èmi kàn gbọ́ bí kan ni ah, ah. ànábì sallallahu alaihi wasallam wọn fara pamọ́ ìṣe ni wọ́n tún ké tátátá ànànàbí yọlẹ̀ kẹ́lẹ́ ànàbì tó Abdul èmi là nábì mi parọ́ rárá èmi lọ́mọ Abdul Muttalib ẹni tó máa bí dáa kọ́kọ́ lù mí subhanallah lẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn abáàní wọn kàn sọ pé ẹ̀yẹ lọ́mọ sáko fa ẹ̀ lọ́mọ sáko bàbá tó náà tọ́kọ̀ ẹ̀kọ́ wa jù sẹ́lẹ̀ wọn wá jẹ barakallahu fikum ọlọ́lùbáràkà fa ẹ̀ wà nábì tiwa ẹ̀ nábì yìí sọ pé ẹ̀ máa bá sẹ́lọ̀ àwa ń bẹ́ẹ̀ àwọn máa síwájú ẹ wùjọ tó ń kọ́ mọ́tíláṣí náà mọ́tíláṣí ànábì sọ̀rọ̀ láàjù ànábì gbé blọ́ọ̀kù ànábì bá wọn kó amàdíwọ̀n yẹn má dáadáa a ah, ànábì àgbà onídẹ̀ẹ́rì máa ń lá ẹni àwòkọ́ṣe tó ju gbogbo ẹni àwòkọ́ṣe lọ. àwọn sàábì wá rí bí ànábì ṣe ń lọ sí ń bọ̀ sí ń lọ sí ń bọ̀ wọn ni la ń àdínà wọn nàbí yóò yà àmẹ́lò lẹ́dàá kẹ́mi nà àmẹ́lò mọ̀ọ́lẹ́lò tá a bá fi lè jókòó pínrín sára bí ṣe ń ṣiṣẹ́ bí ṣe ń yìí a jẹ́ pé ìtìnà lára wọlé o gbogbo ní ẹ bá fẹ́ káwọn èèyàn ṣe ẹ̀yin náà kọ́kọ́ ṣe èèyàn kàn pé ra yín lọ́gà ẹ wá jókòó kalẹ̀ ọmọ ṣẹ́kọ̀ ọmọ borí fa ẹ̀yin náà ti ṣiṣẹ́ sí ọ̀gá nípa tẹ̀sìn àwọn aṣíwájú ẹ̀sìn kó fà pẹ̀jú èlé lẹ̀ káwọn èèyàn tẹ̀lé wọn àmọ́ wò sí tán láti fàkójúwe lélẹ̀ o sì fẹ́ káwọn èèyàn ṣe dáadáa tó táwọn ni kí wọ́n wà wò kọ́ torí ẹ̀ anábì dúró lójú ogun ń sì ń wí bẹ́ẹ̀ títí táwọn mùsùlùmí fi padà wá anábì ah, nù anábì nù anábì kàlùkù padà ẹ dáa fún torí tọ́lọ̀ tí anábì náà bá sanjọ́ náà tètè á di kóòtù tètè má tẹ̀wọ̀n pé kí wọ́n bá wọ́n ti máa pa kòwé ah, burúkú nù pé anábì kan sanjọ́ àwọn anabi lọ sẹ́kù subhanallah irú ọ̀gá wo wá ni wọ́n irú ọ̀gá wo ni wọ́n fẹ́ jẹ́ good example abi bad example anabi ti wa mi excellent example gbogbo ẹni tí wọ́n wá nǹkan àwòkọ́ ti anabi sallallahu alaihi wa sallam torí ẹ̀ àwọn màlìkí ẹ̀ sọ pé. nítorí mú ànábì sallallahu alaihi wasallam tó dúró lójú ogún jọ ó túmọ̀ sí pé iye òǹkà táwọn ọmọ mùsùlùmí jẹ́ ń jọ yẹn ó ti dé ògbóǹgbò bí tó yẹ pé tọmọ ogun bá pọ̀ tó bẹ́ẹ̀ kò sí bí ọmọ ogun kèfèrí ti lè wá pọ̀ tó tá a lẹ́tọ̀ọ́ àti tàmà torí à ń sọ pé tọmọ ogun bá ti pé ẹgbẹ̀rún méjìlá ń kọ́ ọmọ ogun kèfèrí ọba àti mílíọ̀nù àìníye àgbọ̀dọ̀ walhamdulilah mùsùlùmí pọ̀ lónìí níwọ̀n á ní wọ́n fẹ́ twelve million láàrin ilẹ̀ yorùbá yìí lásán jẹ́jẹ́ sọ́jà mùsùlùmí wọ́n jáde àti òní jáde inṣàlọ́ kátó akẹ́gbẹ̀rún méjìlá ládùúgbò kan lásán kan lu ìyẹ́rì wọn àbí ẹ̀kọ́ sí màṣàlọ́ tó lẹ́yìn rẹ̀ àbáwá bẹ̀rẹ̀ àlàyé nípa pé àwọn tí ó síwájú ogun kọ́ ṣé dandan ni kí wọ́n jẹ́ aṣíwájú olórí orílẹ̀-èdè mùsùlùmí tó dúró gidi tí ìsìláàmù rẹ̀ dángájíá tàbí kò burú kọjá pòkì ni ó síwájú ni ó sì kún fún wa sẹ́ni tí ó sì kún gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí gidi àbí <laughs> mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí làbá fẹ́ bẹ̀rẹ̀ àlàyé nípa rẹ̀ à ń bẹ ọlọ́run bá wọn pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́ràn wa lọ fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ láti máa ṣiṣẹ́ pẹ̀lú dáǹgbọ́yé kò sì dáǹgbọ́yé láwùjáde fún wa kọ́mọ́sẹ̀ ní balẹ̀jọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك